ẹ̀yin ọmọ ọlọ́run ẹ béèrè lọ́wọ́ ọlọ́run ohun tó kàn láyé yín torí tí ó kàn lẹ́lòmíì ń dáwọ́lé <laughs> tí sì ń bẹ̀rẹ̀ pé ayé òun kò ní solution solution tó bá kàn láyé èèyàn lèèyàn ń béèrè lọ́wọ́ ọlọ́run tó dé ọ̀run àtayé ohun tó kàn láyé ẹ béèrè pé ọlọ́run kí ló kàn kí n máa ṣe fún ọ ohun tó bá kàn lọ́lọ́run fẹ́ kọ́ ọmọ ṣe fún ọ tí solution ṣe wá sáyé ọlọ́run ó sọ fún ọ ẹlòmíì mọ dún lọ́wọ́ ọlọ́run ẹlòmíì ó yẹ kó lọ pápá àdúrà lọ ni kó gorí òkè lọ kó lọ sọ ẹ rẹ sínú pápá àdúrà kó lọ ságéjì kó lọ gbàdúrà ẹlòmíì kó lọ takú sọ ọlọ́run lórí òkè àbí nínú chọ́ọ̀chì nígbà tó kù tán ní yóò parí lọ́lọ́gbọ́n àwọn aṣọ lẹ́sẹ̀ sáyé ń tọ́kàn láyé rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ọmọ ọlọ́run ni kò béèrè tọ́kàn ayé aláyé ni ó mọ tọ́jú bọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó tẹnu bọ̀ ní tí ó kan lọ́jọ́ kan lẹ́sẹ̀ ni ó mọ sọ ẹ̀rí wòlíì ìjọ mọ̀ ló mọ̀ ń jò kì í mọ̀ kì í mọ̀ ṣe kàn ṣé ń gbà tí wà lórí òkè tí mo lọ pápá àdúrà ọdún mẹ́wàá lórí òkè tí mo jókòó pẹ̀lú kan wà <laughs> ṣé ọmọ gbọ́ ọmọ gbọ́ ọ̀hún ìgbà tó lọ ní ìjọ lọ́kàn nìwọ́ rí hmm, so ohun tó kàn láyé tẹ̀mí ń lọ́wọ́ ọ̀run ló gbélé ohun tó kàn ohun tó ń bẹ̀rẹ̀ ní ọpẹ́ ọpẹ́ gbangba kí mo dúpẹ́ kí mo dúpẹ́ kí mo jó kí mo yìn ohun tó bá kàn láyé tiẹ̀ ní kan béèrè lọ́wọ́ náà wọ́n yọjú ràn sáyé aláyé tọ́láyé tó yọjú ràn sí ọ̀run ti tẹ̀ síwájú bí ọ̀run àánú bá sì sí lórí ayé èèyàn kò sí bàbá ẹni tó lè tìtì torí náà béèrè bí ọ̀run àánú ò ṣe sí lórí ayé bí ọ̀run ràn lọ́wọ́ ìgbésókè ìsọnidínlá bí ó ṣe sí.